Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò sì ní di láṣẹ Èdùmàrè. eléyìí tí a tún fẹ́ mú wá fún yín yìí ó jẹ́ ń tó yẹ kẹ́ ẹ wò tẹ́ ẹ bá wò ó kẹ́ ẹ káàkiri gbogbo àwọn social media handle yín bíi Facebook bíi Twitter bíi Instagram bíi WhatsApp àtàwọn social media handle yín yòókù torí pé òótọ́ ọ̀rọ̀ jáde ẹ tá a bá lóòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ jáde látẹnu ọ̀kan náà àwọn kábíyèsí nílẹ̀ Yorùbá òótọ́ ọ̀rọ̀ jáde látẹnu Ọọ̀ni tìlé ó bá àwọn olóṣèlú sọ̀rọ̀ ó sọ pàtàkì ó sọ òkodoro ọ̀rọ̀ ó sọ òtítọ́ ọ̀rọ̀ ó kà bẹ́ǹkó fáwọn oníròyìn fáwọn olóṣèlú ẹ má bínú ó kà bẹ́ǹkó fáwọn olóṣèlú wa pàápàá jùlọ àwọn tí wọ́n ń díje tẹ́lẹ̀ fẹ́ ṣe gọ́fúnà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ó kílẹ̀ bàbá wọn fún wọn tí àwọn kábíyèsí wa àtàwọn orí adé wa gbogbo nílẹ̀ Yorùbá tán bá lè máa sọ òótọ́ ọ̀rọ̀ ẹ nínú ọ̀dà ẹ̀ ẹ ní títí ìjọba ni ẹ ṣe ariwo láti gbangbangbangbangba owó tẹ̀ ní fi ṣòṣèlú ẹ dájọ́ ẹ bá wa fi dá ọ̀dà sí. bẹ́ẹ̀ ni kábíyèsí iye. ẹ bá kó jọ jábàbátọ̀ yẹn ẹ̀yẹ́ fi dá gbogbo ọ̀dà yìí ẹ bá dà á àwọn aráàlú ó máa mọ́ lórí bí wọ́n á fún yín. bẹ́ẹ̀ ẹ̀ka fún yín kí lè wọ́n dúró nígbà tẹ́bẹ́ ní òṣèlú kí wọ́n máa lọ kiri kí lè tẹ́bẹ́ sọ fún wa ẹ̀tọ́ wọn lẹ́gbẹ́ tọ̀ wá báyìí ẹlẹ́yìn ọ̀fà da ẹlẹ́gbẹ́ máa ṣàkóso ìrẹ́lẹ̀ àti rí ìgbẹ̀yìn ọ̀fà da àní ẹ má tọ̀ wá mọ́ ẹ ṣe tẹ́ máa ṣe èyí lẹ́ ti ṣe léèbà àti rí. bẹ́ẹ̀ ni. ẹ tún lè bá a sọ fún àwọn òrókù yìí. yóò dáa. ẹ̀yẹn pé fún community ẹ wọ sílẹ̀ pé àwọn ìjọba ayọ̀dà àwọn títì fún wa ẹ máa wọ ya wọ́n nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ lọ́ba ìfẹ̀ lẹ́yìn alẹ́ èèyàn èèyàn elódò èèyàn. kábíyèsí o ọlọ́fin òdua. ọlọ́run fi bẹ̀ yín.